lójú àlàyé bá ti mànà ọlọ́run tó wá ṣe àlàyé rẹ̀ nínú Al-Qur'ānul lai. ọlọ́mọdé àtọ̀rọ̀ láéláé Sūratul Mujādila Sūratul Mujādala òun là ń lọ. a ti wá ṣe àlàyé méjì kan bẹ̀rẹ̀ péjì ẹlẹ́ẹ̀kejì wọ́n ti bá mú lánàá inú abàdé ọ̀nà láti bẹ̀rẹ̀ aláwọn bàbá tó rà rẹ̀ lọ́sọ̀ yìí kí a ó lòmí láàrin ìṣẹ́ ìfọ́ ọ̀nà ọ̀dìmù ìsinmi nílùú يعلم ما في السماوات وما في الأرض ألم تر ما يكون من اسمين اسمين اواجه تواجه كما تجي تواجه بدون يبقى تواجه ولا كنت من ẹ fún ọba ẹ fún ẹbọ síwájú ẹ jọrọ àbí ẹbọ síwájú ní bá nílẹ̀ ẹbọ. Stand up. يعملون بالإثم والعدوان ومعصية الرسول وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقول ويقولون الجو المعسكري òkè àgbàrífà ti jẹ́ ìyá ọmọ ẹgbẹ́ àtòhúnmọ́láwó jẹ́ríà fáyọ̀nà bí òun ní máa àmìnirò àṣìkọrùn-ún wà náà wà lọ́rùn ààrẹ ọ̀yá jẹ̀ tó wájú gbogbo àwọn tí ń yapa àti anábìwà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àyè ọ̀dà ńlá wọn yá máa yẹ bí akọ̀rọ̀ mọ́ lọ àwùjọ ní a ọlọ́run náà wọ́n kọ gbogbo wọn òun padà ní wọn nìyẹn fọ́yìn náà bí òun ní máa rìn ìrìn jẹ́jẹ́ lọ́wọ́ àwọn ọlọ́run náà wọ́n ti gbogbo ẹ̀ fún aláwọn yìí. àṣọrun lọ́rùn gbogbo ẹ̀ lọ́lọ́run ọba aṣọ tó ti dè mọ́lẹ̀ wọ́n á nà ọmọ ìdáhùn ti dàbí ẹ̀ wọ́n lọ́wọ́ àwọn àwọn tó bá ṣiṣẹ́ kan àmọ́ ìgbàgbé fún òṣìṣẹ́ ọlọ́ni wà lọ́rùn ara olùṣẹ́ ìṣẹ̀lẹ̀ gbogbo nǹkan lọ́nà ọba gan ni torí ẹni ọba gan ni ìjẹun ni wọ́n á tètè kó wá jẹ́ lórí rẹ̀ ọlọ́run ọba ọba tó la ààrẹ ga òsì tí ò lè jẹ́ ìtòrí tó ìgbà kan ọ̀pá mọ́ fún un wà lọ́rùn ara ọdún jẹ́rìí ọlọ́run ọba ọba tó la ààrẹ ga jẹ́ lórí ìgbò náà ọmọ ara bóni ṣẹ́yìn ṣàyíìdì ọlọ́wọ́n bá jẹ́ olùjẹ́rìí lórí gbogbo nǹkan tààmì yẹn ìjáwá ló ti di òní aláǹtarọ̀. aláǹtarọ̀ aláǹtarọ̀ àìkú lẹ́yìn wọn àyà ẹ̀rọ. ìròyìn ọ̀rìn ní pé anna lọ́ra wípé dájúdájú ọlọ́run ọba àwòrán ìyá àlámù máa ní sàmáwáàdì wà máa ń pèlè àrùn gbogbo nǹkan tí ń bẹ nínú sámà àti gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ gbogbo ẹ̀rọ ọlọ́run ọba mà ẹ́ẹ̀rì wípé nígbà ń sọ̀rọ̀ wípé kí ni súrà yìí dájú a ní ọlọ́run bá máa ma sọ̀rọ̀ níbẹ̀ nípa pé ìmọ̀ òun rọ kìí ká gbogbo ń tọ́pa mọ́ ọmọ á ní ọlọ́kan ní ìṣúra tó bá ti sọ̀rọ̀ lọ́tọ́ á rí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ wípé ìmọ̀ ìmọ̀ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ já ẹbá ṣe lẹ́pá ìjẹyà ẹbọ́ fi òsì bá nǹkan lókè yọ máa padà padà sí wí pé ìmọ̀ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ já ó kárí gbogbo nǹkan bó bá lọ tó bá bọ̀ ẹ máa rò ẹ̀ṣọ́wó lọ́rùn wà nàdùn wà lọ́rùn àyà sẹ́ni ẹ̀sán lè jẹ́ ìlọrin tí òun máa bá a ọlọ́run ní òun jẹ́ olùjẹ́ ìlọrin ọmọ ni síbẹ̀ ìlàlúwẹ̀ ẹjá wa máa gbọ́ ọdọ́dọ́ sọ fún wa ń bí náà ó lè alámútọ́rọ̀ agbọ̀nmọ́ àyà láàmù ṣé ọ̀rọ̀ yìí tí ọlọ́run ọba tọ́lá rẹ̀ já mà máa sì sọ̀rọ̀ wá sí fọ́rọ̀. ألم تر أن الله ألم تر أن الله يعلم máa gbogbo tí ń bẹ nínú sánà sí ìdálá kọ̀ọ̀kan sí ìrìnnú sí ìtẹ́lẹ̀ kejì sí nítumọ̀ àlá. alámùtárọ̀ annáńlọ́hà ìyàlámù máa bì sàmáwáàdì ọlọ́ni gbogbo tí ń bẹ nínú sánà ọlọ́run wa máa sì àrùn gbogbo ń ti ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ọba mi. ṣé àwọn nǹkan tọ́lọ́run ọba ń sọ fóun mà yẹn ṣé nínú àwọn ẹ̀dá tó yàtọ̀ séèyàn àbí ẹ̀dá tó ń jẹ́ ilẹ̀. torí pé nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀dá tó lọ sọ fúnra wa òun náà ní bí nìdí lọ́rùn wa tá a ti kọ́. tí a bá ń sọ̀rọ̀ nípa ń là á ta ẹ̀ mánì là á lè mánì á lè mánì tá a bá sọ pé máa á ń ta àmú ọ kí ló jẹ ìlú kí ló jẹ kí ló wà ìlú wọ́n àyè kò dáhùn. ṣùgbọ́n níbi ọlọ́run wa lè má ní ìrọ̀bá kò lè má máa sì àwọn ẹlẹ́dẹ̀ẹ́ lábọ́ ṣùgbọ́n ká sáré mú ibi tá a fẹ́ lò ń bẹ̀ ká má bàa pẹ́ nígbà tí mo tó ní làákà yìí àti ní òní làákà yìí bá papọ̀ àmọ́ ló má. ìyá wa máa jó yọ ayé kí máa ń yẹ ọlọ́run ọba ló ń bẹ̀ lèdìdà láti ara ìlú kó lè bàa ká nìbò. èyí ń bẹ nínú sánà nínú tó ní làákà yìí àti ní òní nínú ohun tó lè dánú rò àti tí ò lè dánú rò nínú ohun tí mú tí ń lọ tí ń bọ̀ àti tí ò lè dánú wà máa ìrìnlẹ̀ àrò bẹ́ẹ̀ náà ni ohun tí ń bẹ lórí ilẹ̀ nínú ohun tí ń mú àti ohun tí yìí ní ọlọ́dún mọ̀ ọ́ pé ẹ̀yin ẹlẹ́jọ́ sọ ń mọ̀ mí èyí pé wà máa bẹ kókò ní wọn wá ọkọ̀ sí ìmúlá. gbogbo tí ń ṣẹlẹ̀ gbogbo tí ń bẹ lórí ilẹ̀ débi wípé wà má da sọ́tò mi wà rọ́pọ̀tì ewé kan ní jábọ́ lórí ibi lálàjẹ́ wà má da sọ́tò mi wà rọ́pọ̀tì ewé kan ní jábọ́ lórí ibi nílàlà wà má da sọ́tò mi wà rọ́pọ̀tì ewé kan ní jábọ́ lórí ibi lọ́lọ́dá wà má da sọ́tò mi wà rọ́pọ̀tì. ewé kan ò ní jábọ́ lórí èyíkéyìí nínú igi ní nàìjíríà ẹja kù igi tí ewé ọjà bọ́ lórí rẹ̀ ní nàìjíríà lójúmọ́ yóò kún mí yóò kún mẹ́wàá ẹ ojúmọ́ yóò kún ọgọ́ wọn lọ yẹ nìkan ní wọn yẹ ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ bí one thousand three thousand ten thousand bá dúró tálọ́wà kò nàìjíríà kò ní jábọ́ bẹ́ẹ̀ ní jánà kò ní jábọ́ bẹ́ẹ̀ ní kùtọ́nù kò ní jábọ́ bẹ́ẹ̀ lamẹ́ríkà kò ní jábọ́ bẹ́ẹ̀ ní india ní china ní gbogbo olú ayé ṣe nílà ọlọ́ọ̀ni ní mọ̀ngùn kò sí níbi kíbi lórí rẹ̀ wàlá àbá àdínú ní ọlọ́ọ̀ni wóró orúgbètò ní wà nínú òkùnkùn bọ́ọ̀yà ẹ̀yìn lè rí bọ́ọ̀lẹ̀ àbọ́jáwọ́ lórí igi ló fi bọ́ọ̀lẹ̀ àbí ìkẹta tí ó wù nínú ilẹ̀ tí ó wù bọ́ ta lóde oró ọlọ́lọ́mù wàlá rọ́pọ̀ mi wù wàlá àyà ọlọ́ni kò sí ẹgbẹ́ tó tó tutù kò sí lẹ́yìn tó jẹ gbogbo ẹ̀ láti kọ́nù tíra ó dà kó tó dáyé tó bá rí bẹ́ẹ̀ àwa tá a já gbogbo ẹ̀ láàmà alámtàrọ̀ annalọ́ha yà aláàmù láàrín ọlọ́run tó rí pé gbogbo tí ń bẹ ní sẹ́mà lọ́jọ́ tí ń anyị ní ẹ̀ ní iríkà ma sọrọ kan máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ méjèèjì àkọsílẹ̀ ya kúrò mi kò sí bí ká sọ pé kìtáàbù sí kíré owó èèyàn mẹ́ta sọ́yí wa sọ́yí máa ya kúrò ní ìrìnàjẹ́ wa fàlàtà tí ìmá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kò ní máa wáyé láàrin èèyàn mẹ́ta káwọn èèyàn mẹ́ta kóra wọn jọ fún wọn sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tàbí ká sọ wípé máa ya kúrò ní ìrìnàjẹ́ wa kò sí ìsọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ̀kẹ́ láyé fàlàtà tí kò bá àṣekè yìí mẹ́ta ní sọ̀rọ̀ ìmọ̀wé ẹjọ́ ìlé ọ̀yàwó ìjọba kọ̀ọ̀ sálá kọ̀ọ̀kọ́ wọn ni a ṣe ìjọba nẹ́bíwájú kàlábà ẹlẹ́ẹ̀kejì yẹn bá jáde ní ẹnu máa ń wá sẹ́yìn yẹn ó yẹ kí mo ṣe wá máa ya nínú ìyẹn gẹ́gẹ́ nínú bá ń sọ wípé kò sí tẹ̀sán yóò ṣẹlẹ̀ yakúnù yẹn ìdíkà nànà ti sọ tààmà tó jẹ́ ìtumọ̀ nígbẹ́ láàkúdà wàlà àtàkọ̀ọ̀rọ̀ sálàyé nìkan ó wà lè jẹ́ àgbànáyí ní sàràkọ̀ máa bàrẹ̀ ẹni sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàyè nà mẹ́ta tàbí máa bàrẹ̀ ẹni sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bóyá èèyàn mẹ́ta ní sọ ni tàbí tó kéré sí mẹ́ta àbí tó kéré mẹ́ta. ìpè ìmọ̀wé ọrụ mi wa máa yà fún mi nájẹ́wá nájẹ́wá kan ò ní torí pé tó bá ṣe wípé káànà ẹ náà ti sọ ní amọ̀wálà àbáríkà síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn àmọ́ òwe lọ́rọ̀ kí lọ́nà so náàjí wá nípa yìí ọ̀rọ̀ mi nìyẹ wá fáàyè lílì lórí àwọn àtàjọ́ máa jẹ́wú àwọn tẹ́lẹ̀ bá kàn wà ìyẹn tájà máa bá túnmọ̀ lọ máa ya kú lórí nájẹ́wà ràláàbà gbé àwọn èèyàn mẹ́ta kan ò ní wáyé ó ṣẹlẹ̀ máa ya kú lórí èyí tí ìlú wọn sára ìlú sàlásà ìbá àti gbìyàn mẹ́ta ní sọ kò yé tìbá àti ìwọ̀n tìbá àti wọn lọ. ìrẹ̀pà àjọ mi máa yá kó náà ní nájẹ́wà sọ̀rọ̀. àyàfi kí ọlọ́run ọba kó sì ولا خمسة إلا bí a bá dẹ̀jẹ́ márùn ọlọ́run ọba aláwọ̀ ló sì kẹfà wọn wà láàdínà ní láàríkà tí ti ìlú ló sí mẹ́ta sẹ̀gbọ́n àwọn èèyàn kí ń tẹ̀lé ra wọn ṣùgbọ́n adínáàmì zálìkà kó kiri káwọn àtẹ̀yìn ọlọ́wọ́ sọ torí àtàná bí a máa ṣẹlẹ̀ láàrin wàhálà àtàrọ̀ kódà kó dù bẹ́ẹ̀ lọ kọjá pé èèyàn mẹ́fà ni kọjá èèyàn méje ni kọjá èèyàn mẹ́jọ ni kọjá èèyàn mẹ́sàn ni kọjá èèyàn mẹ́wàá ni bọ́ bá jẹ́ márùn-ún ni wọ́n rà nílá. olúwa máa ń lò tí ọlọ́wọ́n bá lọ́ọ̀hù kọ́ wà pẹ̀lú wọn níbi kíbi tí wọ́n bá ràn wọ́n lọ. torí pé ọlọ́wọ́n ọba ọba tó rà rẹ̀ dá ọlọ́wọ́n sáà rẹ̀. ẹ̀lápọ̀ ọ̀rọ̀ yóò ṣe dáa ní ẹnu ọ̀rọ̀ tó ti kí nàìjíríà wá dáa ibi ọ̀dà wúlé yìí eh, ọlọ́run bá wà tó torí ìsìn àjọ lọ́mọ sí nàìjíríà tó kàwé ká máa kàdó àyínú àrẹ láwa torí bàbá máa bá fi èmi hálẹ̀ mọ́ àwọn ọ̀là àdùnnú nípa ọ̀ àjọ àjọba ọlọ́run gbàdúrà wa. máa yà kó lórí ń yájẹ́ wá. wàlá kọ́mùtà sí i. wá kéré sókàtà sọ yẹn wà láàárọ̀ tí bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ìlàhùwà àyàbí tí ọlọ́run ọba àlọ́ọ̀rù wà pẹ̀lú níbi kí ibi tí wọ́n àyàfi kí ọlọ́run bọba tó láàrẹ́ ga wà pẹ̀lú níbi kíbi tí wọ́n lè wà ṣe rí ààyà ibẹ̀ nínú àwọn ààyà ìwọ̀ ààrùn àti sáàsì lábẹ́ tí wọ́n fi sọ wípé gbogbo àjẹ́ lọ́wọ́ wọ́n ní kòtò sọ pé ayé ìwọ̀n ibi kíbi tí tó bá ti jẹ́ kébi kí ibi tí wọ́n bá lè wà lọ́wọ́ ọba sọ àdébí àlọ́wọ́ gbogbo ní kọ́ńtà gbogbo àyè lọ́wọ́ ọba wà. ẹ dákùnrin tí wọ́n sọ yẹn ṣé àyà yẹn tọ́ka sí àgbẹ̀ tọ́ka ó tọ́ka sí tí wọ́n sọ yẹn pé gbogbo àyè lọ́wọ́ ọba wà àdìgbọ́ mọ́tà àbí kan. tọ́tọ́ka sí àgbẹ̀ tọ́ka kọ́tọ́ka sí lọ́dọ̀ sí mọ́tà àbí kan náà ẹjọ́ ọ́ta ni tọ́tọ́ka sí àrí ọ̀tọ́ka sí tọ́tọ́ka sí ìjẹ̀sí ìrìn àlọ́ ọ̀tọ̀ mọ́tà ní kára tó tó ní mẹ́ta ní pàtí ní sọ̀tọ̀ ní mẹ́ta ọdún ọdún mọ́tà ní ẹ̀ wani lè rí atọlọtọ afá àtọ́lọ́tọ́ kà ní ilé òwúrọ̀ àyẹ̀lẹ́ lọ́wọ́ bá wà tó lọ́wọ́ àtọ́ rẹ̀. sọ̀rọ̀ òdúrọ̀dọ̀ ọ̀gbà tó tọ́ka sí pé ọlọ́run bá ń bẹ ní àwọn tí á ń lò á ọ̀rọ̀ ń díà ọlọ́dí ẹ̀ àwọn mẹ́ta tí wọ́n ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n ní jẹ́ mẹ́rin wọ́n ní jẹ́ márùn-ún ní ẹbá mẹ́ta ọlọ́run ti wọn ní ẹbá jẹ́ márùn-ún ọlọ́run ti wọn ní méjì ọlọ́run ti bá ọlọ́run lọ bẹ́ẹ̀ láwọn agun ojú òfurufú lọ ọlọ́run kọ́ wà pẹ̀lú wọn á ń bẹ̀ tó bá ń gbé ọ̀rọ̀ màríyà ni tí kìí ṣe pé túmọ̀ rẹ̀ ní kọ́lọ́run bá wà ní ìlú ayé gẹ́gẹ́ bí àwọn tí sọ kọ́lọ́run bá wà ní ìlú ayé ọlọ́run ti já sọ̀rọ̀ ọlọ́run ti já sọ̀rọ̀ sẹ́yìn àbálọ́lọ́run bá wà ní gbogbo ayé ẹbí èdè tó wà lórí àpò ẹja jọ ń gbé òkè torí tó bá lọ rí àdì abụọ ní abọlọ yàjẹ ìtàkùkù Ọlọ́run nké ìwọn kọlọ wọn bá ń bẹ ní ìlú ayé sáré pa iléeṣẹ́ rédíò kan ọ̀rọ̀ Yorùbá ni àwọn bá máa lò ní àkókò ó ọ̀pẹ lè ojú tó lé ojú tó kù àkókò rẹ̀ olùdí ọ̀pẹ ọwọ́ àlọ́ lékèké ojú tó lé ojú tó kù sálí lè ní kakú ìtọ̀rọ̀ Alam tara anna Allah àfẹ́bà mi. Ọ̀rọ̀ Yorùbá ọ̀dà ọ̀rọ̀ mi. ọ̀rọ̀ yorùbá ní lákòókò ní ti ọ̀rọ̀ tọ́lọ́run ọ̀rọ̀ lọ yóò ara rẹ̀ ọ̀rọ̀ náà yóò ara rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yorùbá gbà ọ̀pẹ lé olú àdúgbò wa àdúgbò tẹ bá lọ fífi tẹ mọ kí àwọn náà dúdú lẹ́gbẹ̀ síbẹ̀ náà ẹgbẹ́ kọ píṣọ ilẹ̀ wa ṣé àmì òsì píṣọ gbogbo lẹ̀ tó yẹ kí gbogbo wa iná la wà ní àdúgbò odò àtòkùn lé ní àdúgbò ara mọ́ mi àdúgbò ẹ̀ kò kàn ní hàn ní àdúgbò àyà rẹ̀ síbẹ̀ náà ẹgbẹ́ kọ wà ìjọba yẹn lè ya píṣọ gbogbo lẹ̀ láti àwọn tí wọ́n yà kéèsì wọn. sórí báyìí ni wọ́n lọ téèkì píkṣọ̀ yẹn látòkè by the time tí wọ́n bá dé òkè tí wọ́n dún wọn kà lóbi rẹ̀ tọ́ba ń bẹ nínú pílẹ́ẹ̀nì tẹ́ ẹ bá ti bí ara báyìí tó ti mú máàpù ni wọ́n lọ fi ké máàpù nàìjíríà ní nàìjíríà lọ́wọ́ ìgbà tó dé bàdàn ẹ̀ mà tọ́ba ẹ̀kọ́ sọ̀rọ̀ fò náà gbà lọ ìgbà tó dé kò tó ń yé. lóde èkó ni ó wà lọ́ndà rẹ̀ gbogbo èkó ìgbélébọ́sì. bẹ́ẹ̀ bá wà ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀ tẹ́ bá jáde kó nàìjíríà rẹ̀ owó ìyá owó ìyá rẹ̀ àdìgbò àti máa kò jẹ́ àwọn ọ̀gá yá síbẹ̀ lásán ìwọ náà ó fojú ara rẹ̀ ní ṣe náà àdìgbò nàìjíríà tó bá ti abíjan lẹ́wà ó tún mọ ìyá rẹ̀ nínú àpò rẹ̀ gbogbo abíjan ló wà lábẹ́ lábẹ́ rẹ̀ àti jẹ́ ìdáde kó lábẹ́ rẹ̀. tẹ̀bá jáde kó bẹ̀ tó bá yá tó bá yẹ tó ń lọ èdè áfíríkà wá rí ìgbà tó jáde kó láfíríkà tó máa bọ́ sí ilé àwọn ọmọ kọ́ńtì tó wà ọmọ wà lọ́ndà rẹ̀ ìlú tó ọmọ wà lọ́ndà rẹ̀ kí ká lọ fẹ́ ya gbogbo ẹ̀ kó fi lè ọ̀yà máa ọlọ́run ọ̀rọ̀ ọba tọ́lá rẹ̀ ká bẹ lókè gbogbo ntọ́dá bíbẹ lókè gbogbo ntọ́dá lójú ọmọ àdúgbò ntọ́dá ṣe kò yé torí pé ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga òkè gbogbo ntọ́dá lọ́wà gbogbo ntọ́dá ní ẹnu torí pé ẹni ọba fẹ́ máa rí gbogbo ntí ń bẹ lábẹ́ rẹ̀ òkè ní ọ̀rọ̀ ṣèǹtí mọ́tò àmì mi ò ní tọ́wà lẹ́yìn síbẹ̀ náà bẹ̀rẹ̀. ṣùgbọ́n tá a bá yọ òrùlé eléyìí tí n bá lọ sí orí ìṣe màá wà ní tó wà àgbègbè tó wà ní àyẹ̀bẹ̀ kọ́ bẹ́ẹ̀ ṣe wà ń bí ẹ̀rí tó wà lẹ́yìn yìí tó wà yìí lọ bá lọ ṣe ń tó wà ni ọmọ yóò bá jà lérò àkókò kàkàrà tó ṣùgbọ́n wọ́n máa yí kiri olùyọ̀dọ̀ torí bí ọba akọjú sí ní òrì náà lórí òkè tọ̀lọ̀ yóò wà máa yí ká ọlọ́run kò ní kí oye ká gbọ́dọ̀ lòlò àdámúdárọ̀ ọmọlọ́ọ̀nà. yàrá múlẹ̀ àti sàmẹ̀ wá sí wàhálà tó ń rárùn màá yá fún kú ẹ̀yìn pátápátá. ọlọ́run ọba ọba tọ́lá ààrẹ ga òkú àìsàn tí ẹ̀yìn tọ́ba mú ààyà ní ọ̀rọ̀ kan tọ́lọ́run fẹ́ẹ́ lò sí ìtumọ̀ tọ́lọ́run ọba ọ̀gá kò sí àyà kan láyé táwọn yẹn fẹ́ fún ní kùkùtù tí èsì fún wọn ò sínú àyà kan ní ìrọ̀gbọ́n agbábíyẹ kò sí àyà náà gbogbo àyà Al-Qur'an pàtàkì sẹ́ni ìjọba mú báyìí lọ́fẹ́ tuntun mọ̀ tuntun wọn lọ́ra àyà náà ni wọ́n mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ wa ẹ máa wọ̀ ọlọ́ni náà sọ̀fà wáyé mọ̀ ọ̀rọ̀ wa dà mìṣàá ìlà ọlọ́run òkè sọ̀fà òkè márùwà nínú àwọn àmì ọlọ́run ọba ni ẹni tó àwọn bàbá wa tó kà ha àwọn bàbá wa tó wà á dá àmì ọlọ́run wọn jẹ ó tún sàfà sí ọ̀rọ̀ àbàlọ́ márùwà bàbá kí wọn tó tó bá tu bẹ́ẹ̀ kò lè kọ́kọ́ kà á tu ẹ̀ fàmọ́nì àjà ìbáyìí ta sí nílà tí wọn kọ́ kò yé fàmánì hajj àlìbáyíta àwẹ̀ ìdámàrọ̀ fàlájú náà àlàyé ọlọ́ni gbogbo ẹni ọba ti lọ hajj àbọ́bá lọ ṣe umra kórí kóhùn ṣe tàwáàfù láàrin méjèèjì tó pé tàbá ti wájú mọ́ta àbọ̀bà kàmà nìyí ẹ̀ dáhùn ṣe àbọ̀bà bá dáhùn bàbá dáadáa ni wọ́n lọ́pàá kàmà nígbà àgbàlérò òun ní pé kò sí àyà náà náà lọ kan tó bá fẹ́ lo àyà kan tó bá fẹ́ tutù nù rẹ̀ àyà yẹn náà nípa ẹni sáré fún mi láti ìlú mi àkójú yẹn lè dá àti àkọ́kọ́ lọ toró òun níwọ̀n bá hadithi tó ń bẹ dẹ́mà bá lẹ́nu àwọn oníṣẹ́mà lẹ́nu àbá súnà níbẹ̀ amọ̀bá fàyínà àtúbàbọ̀ hadith bàbáyọ̀ ìhàbí hadith muhammad wàsára lè wọ́n fàyínà kúlẹ̀ mọ̀ṣíkà tàbí ìlà wàkúlẹ̀ bí àbí lọ́la wàkúlà dọ̀là àràbí ìgbà ẹ̀yìn kan ọmọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó ní wàkúlà dọ̀là àràbí ìgbà ó là ní ìdòlè sọ̀rọ̀ kí àwọn tó ń wo dọ̀là àrà lẹ́yìn ọ̀nà ìgbà ó ní torí pé gbogbo dọ̀là àrà ìdènà náà.

nke mo ṣe ń gbà yẹn mo ṣe mo wà nù àwọn tí wọ́n jẹ́ lọ́ọ̀rọ̀ ìlú nàìjíríà wọ́n ní títọ̀ láàlà bá jẹ́ pé ó gbé yàn wọn àti bàbá mi lọ́wọ́ tó bá rí ara ni ni ìdánù وأنا من الضالين ضالين خاطئين قال أيها الجن موانين عقول حج ẹwà ajá aṣọ yìí kéde ìsàkóso àmì nígbà tá a lẹ́nu mọ́ta ṣe nǹkan tó ṣe yẹn nígbà náà ẹ̀ dáhùn náà bí ọlọ́run dáná àwọn ọ̀dọ́ kò tí ì níṣẹ́ lọ́wọ́. ọ̀ndẹ̀ èèyàn ní gbé síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ in tó tún wá ṣe yẹ níbi tí ọlọ́run ti sọ kó ṣe ní àlùkòrá ní àlọ́lọ́run ti sọ wípé ọ̀tọ̀ lórí ẹ̀ síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ فاغفر ẹni tí ìbá sànú bí ọlọ́run lè wà ní ìdọ̀lá rẹ̀ ọba ẹ̀kọ́ àdùnnú rẹ̀ síbẹ̀ dájọ́ ìdí ẹ̀ bá wá ṣe tó ti wá tọrọ àforíjì lórí ẹ̀ táà lè fi ìròyìn ẹ̀ báwọn yẹn ti máa dà kàn án ilé ìfàbẹ́yẹ pé nígbà tí wọ́n sọ ááyà yìí fún àdìmọ́ màmí ọ̀sánà ọ̀sánà tààrí wọ́n ní ààyà yìí ó tọ́ka sí ibi gbogbo ààyè lọ́lọ́run wa ẹ̀lẹ́mọ́ Muhammadu ní ìrọ̀lẹ̀ ń pa ọ̀rìn iṣẹ́ ìbí mọ̀kẹ́rọ̀lẹ̀ ń pa ní wípé ẹ padà sí bẹ̀rẹ̀ ààyà yìí ọlọ́ni alámúgbárọ̀ tí ó rí ní ẹnà lọ́hàyà láàmù sí ìmà ìmà yàlánù ọmà tí ó ti ọmà nítorí bẹ̀rẹ̀ rẹ̀ ó ní wà máa ha bèèrè ìwé mi ìgbà tó lọ́wọ́ bó tó parí ayà yẹn náà ìmọ̀ tó ti parí bá ń kápá lọ. Ọlọ́run ní pé gbogbo nǹkan pátápátá lòun máa ó bẹ̀rẹ̀ ayà pẹ̀lú ó parí rẹ̀ pẹ̀lú ma ó túmọ̀ sí pé tí ayẹyẹ yẹn ń sọ̀rọ̀ parí wọlọ́ fàbúwà àwọn ibi ẹ̀yìn mi. ọlọ́run ní kò ní sí èèyàn mẹ́ta tí a máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ níbi àti bọ́lá ọ̀bọ̀ ọba tó lára rẹ̀ ga kí wà pẹ̀lú wọn wọ́n wà bí wọ́n ti ń قل سمع الله قول التي يجادلك في زوجها وتشتكي إلى الله Ṣéńkí ara yìí torí rẹ̀ sọ̀ká, ibi Yéṣu àyè rẹ̀ sọ̀ká sọ̀rọ̀ náà jù sọ̀rọ̀ náà Ṣé bóbìnrin kan ti ń jẹ́ kìnnì? Ti ń jẹ́ kìnnì? Tí ìbá ti ọmọ tí ń jẹ́ pin tí pin kọ́lá pin ah. five hundred ọlọ́run sáré náà lọ́jọ́ ọ̀rọ̀jọ́ kí ló kọ̀ ọ̀pọ̀ rẹ̀ áùtì tó ẹ́ mo ń sọ ọdún ìyáyé ẹ̀ mo ń sọ ọdún. sẹ́rí pé ààrẹ yẹn ti fi ààrẹ ti kó kéwù lọ ẹ̀rọ ìjà máa wá tàbí ìlàtọ̀ ìjà máa jù mọ́lẹ̀ ọlọ́run ti rọ̀ ó bí wá kọ̀ọ̀pù nípa mi. lọ́nà tí ń kọ̀m̀pé yẹn yàrá ìyàwó ànábì kanáà wà síbẹ̀ láyọ̀ yàrá ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ wa mọ̀ wípé nájúwá ní ń ṣẹlẹ̀ àwọn méjèèjì ń sọ̀rọ̀ àìsà ló wọ̀ láyọ̀

bọ́bá wá ní ọlọ́pẹ́ ọlọ́pẹ́ sọ̀rọ̀ tẹ́ láwọn èèyàn kan wọ́n jókòó ní àwọn ọ̀pẹ́ káà sọ̀rọ̀ mọ́ kan wọ́n jọ àìyàn jù wá ìtumọ̀ rẹ̀ nígbà náà ti wá jókòó lórí àsọ̀rọ̀ mọ́ ẹ dákun ẹ wá wo iye tí wọ́n ti àbọ̀ ọ̀hún sí lórí ilẹ̀ ẹ máa fi mí lọ́la ẹ ló wà jókòó ojú ẹni ti mí nípa rí mọ torí ọmọ kò ká yìí ní ẹjọ́ lẹ́yìnká ní lọ nàìjíríà ní wọn lọ yàrá ní wọn lọ òní ti mí nípa rí o. tó ti wá mọ́tò wò ní àwẹ̀ kó orí dí ọlọ́run sọ wa ọlọ́run àbọ̀ ọba tọ́lá ga kò síbi tí ìmọ̀ rẹ̀ yìí kò síbi tí ìmọ̀ rẹ̀ ọ̀gá yìí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà mọ̀ wípé àwa náà kò ká tàbí ká máa máa ń dáàrí àwọn sátáláìtì síbẹ̀ náà yóò ẹ̀kọ́ nígbà àbí ah, àti kámẹ́rà àti ibi torí pé wọ́n máa rí àwọn ibìkan táwọn ọmọ wa wò ní kiri eh, síbẹ̀ ní àríwá ẹ̀kọ́ ee ọmọ òkú kálá na gbélé iná lọ àyẹ̀wò ẹ̀yẹ. ọlọ́ọ̀dún gbogbo nǹkan lọ́wọ́ ọlọ́wọ́ máa torí pé kò sí ń tẹ́ ìṣù tí ò kò sí ń tẹ́ يعلم خائنة الأعين وما تخفي الصدور إذا بين mi Ọlọ́run bá mà ìdí ń bẹ nínú ìyá Ọlọ́run bá mà téèyàn bá ní Ọlọ́run bá ń bẹ nínú ìlú àìsí ń bẹ nípò àwọn obìnrin náà tẹ̀gbéyàn náà ní ọba tọ́ra ní ìlú ìlú yẹn Ọlọ́run ìjà kan ìgbà àdúgbò lórí ìlú rẹ̀ هذا وصلى الله على محمد